من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أدعوك فعل الله سبحانه وتعالى أترك أتنكفان أبو محمد صلى الله عليه وسلم إتوادب الدنيا والدين tí ó ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam èyí tí a fi ṣe ayé eré tí a sì fi rí ọ̀run wọ̀ èyí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo ọrọjí olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń dánilẹ́kọ̀ọ́ nípa adabu duniya wadin wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí àlàyé tá n bá lọ nípa àníyàn pàápàá jùlọ ibi tá a tún rọra yàbàrá lọ ní nǹkan tó ní í ṣe pẹ̀lú àníyàn òun náà ni al-ikhlas ṣíṣe àfọ̀mọ́ àjọsìn fún Allah nínú àwọn ẹ̀rí tó tún tọ́ka sí wípé ká ṣe àfọ̀mọ́ ẹ̀sìn fún Allah òní kókó òní bàbàrà òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tún bá wa sọ nínú àyà kẹtàdínlógójì nínú suratul hajj ọlọ́ni lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum ọba ní ẹran àwọn ẹran tẹ̀ ń pa báyìí ẹran tẹ̀ pa fún hádáyà àbẹ́yìí tẹ́ ẹ pa fún léyà kódà tó fi dórí ẹran tá à ń pa fún àkíkà ẹran àwọn ẹran yìí ò ní dí ọ̀dọ̀ ọlọ́run kò sí ní tí ọlọ́run fẹ́ fi ṣe ẹ̀jẹ̀ wọn gan kò ní dọ́dọ̀ Allah torí kò sí ní tí Allah fẹ́ fi ṣe. nǹkan yọkan eléyìí tó ṣe pé yóò dọ́dọ̀ ọlọ́run nípa àwọn ẹran tẹ́ ń pa á òun náà ni àfọ̀mọ́ bá ní pẹ̀lú ẹran tẹ́ ẹ pa òun pé ẹ pa fọlọ́run ọba lónìí kan ni ìbẹ̀rù tẹ́ ẹ bá ní nínú àdìsọ́kàn yín sí Allah wípé ńṣe lẹ ẹ pa ẹran yìí láti fi wójú ọlọ́run òun náà tí ó dọ́dọ̀ Allah nítorí pé ọlọ́run ọba rọrọ̀ ní gbogbo orí rọrọ̀ àbọ̀lọ̀ ń fẹ́ mú jẹ a'udhu billahi minash shaitani rajim nǹkan yọkan tó ṣe kókó tó lè lọ́ọ́ bọ́lọ̀ nínú àwọn ẹran tẹ́ ń pa láti fi jọ́sìn fún Allah òun náà ni al-ikhlas ìsàfọ̀mọ́tẹ́ ẹ bá ní pẹ̀lú ẹran tí ẹ pa yẹn bákan náà àdìsọ́kàn ẹ ní pé ẹ fẹ́ fi rújú ọlọ́run ọ̀nìkan ló lè dọ́dọ̀ Allah. àwọn ahadith anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn náà tọ́ka sí bó ti ṣe pàtàkì tó pé kéèyàn ní al-ikhlas nínú gbogbo àníyàn téèyàn bá ń dà níbi gbogbo ń tó bá jọmọ́ ìjọsìn eléyìí téèyàn fẹ́ dáwọ́lé èyí téèyàn ń ṣe nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ aṣíwájú wa umar ibn al-khattab radiyallahu anhu qala sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul. إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه nínú àwọn riwaya mi فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله anabi sallallahu alayhi wa sallam ó ń dájú gbogbo ṣẹ́ ń tó dájú ni pé gbogbo ṣẹ́ tá a máa ń ṣe tó ní í ṣe pẹ̀lú ìjọsìn àwọn ṣẹ́ yìí ń ṣe ni wọ́n máa jẹ́ ń tó gún régé tó lálàáfíà pẹ̀lú àwọn àníyàn tá a bá ti lè ya àníyàn kúrò lára ṣẹ́ àṣemára gbóná lásán ni sí ọ̀jẹ̀ o kò ní ìtumà òfóòtú fẹ́ tẹ̀ lásán ni tí ò jámọ́ kankan wa innama likulli imri'in àti pípapá gan-an àní san ẹnìkan lẹ́sàn-án lórí iṣẹ́ tó ṣe àyàfi ní ìbámu pẹ̀lú àníyàn tó bá ní lórí iṣẹ́ ọ̀hún ètò túmọ̀ sí pé ẹni tó bá ipá níyàn tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú pé mo ṣe fọ́lọ́n ọlọ́run san án lẹ́sàn-án rẹ̀ ẹni tó bá sì dàníyàn nídìí iṣẹ́ tó ń ṣe wọn pé mo fẹ́ ṣe àṣehàní mo fẹ́ káwọn èèyàn kan sáárá sí mi ọgbẹ̀sán rẹ lọ́dọ̀ àwọn èèyàn tó fẹ́ kún yàn kan kan sáárá sí ọ òun ní nǹkan kan tó rí gbà lọ́dọ̀ ọlọ́run torí pé gbogbo àbòsí gbogbo àbòsí ara yín lẹ́bòsí bòsí bòsí bó ṣe lè fàbòsí gbà kankan lọ́dọ̀ Allah famin kanat hijratuhu ila Allahi wa rasulihi torí náà ẹnikẹ́ni tó bá yẹ pé fífi mẹ́kà tó ń fi maka sílẹ̀ tó ń náà ló ń ṣe hijira wá sí alimadina ní ìgbà tí wọ́n fi ń ṣe hijira yìí àníyàn rẹ lórí rẹ̀ òun náà ni pé òun ṣe hijira lọ sọ́dọ̀ Ọlọ́run ó ń ṣe hijira lọ sọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìtumọ̀ rẹ̀ nìyẹn o kìí ṣe pé o ṣe hijira nítorí tọ́lọ́ nítorí tànàbì o ọlọ́run má jẹ́ torí tọ́ bá ti lọ ṣe hijira nítorí tọ́lọ́ nítorí tànàbì o ti ṣẹbọ sọ́lọ̀ èèyàn máa ń ṣe hijira nítorí ti allahu ni bí ẹni tó ṣe sọ́láàtì ni kò ní sọ pé mo ṣe sọ́láàtì nítorí tọ́lọ́ nítorí tànàbì torí ẹnikẹ́ni tó bá ti ládùúsọ́kàn pé mo ṣe sọ́láàtì nítorí tọ́lọ́ nítorí tànàbì onítàn ti ṣẹbọ sọ́lọ̀ wọ́n sọ pé faman kanat hijratuhu lillahi wa rasulihi wọ́n ní faman kanat hijratuhu ila Allahi wa rasulihi torí náà ẹnikẹ́ni tí hijira tiẹ̀ bá jẹ́ hijira lọ sọ́dọ̀ ọlọ́run hijira lọ sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam fa hijratuhu ila Allahi wa rasulihi ẹ̀san hijira rẹ̀ yóò jẹ́ tẹni tó ṣe hijira lọ sọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ tẹni tó ṣe hijira lọ sọ́dọ̀ tànàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé ní táníyàn rẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ láàpò ṣe hijira nítorí tọ́lọ̀ nìkan wa man kanat hijratuhu li dunya yusibuha ẹnikẹ́ni tó bá sì ṣe jẹ́ pé hijira tiẹ̀ tó ṣe ó ṣe ń torí ilé ayé kan ni tó fẹ́ lé mú tó fẹ́ rí gbá ìdí tó fi ṣe hijira nù aw ila imra'atin yankihuha àbó ṣe hijira lọ sí ọ̀dọ̀ obìnrin kan tó rí fẹ́ ni fahijratuhu ila ma hajara ilayhi ẹ̀san hijira rẹ̀ yóò jẹ́ ìbámu pẹ̀lú tó ṣe hijira lọ bá ẹni tó ṣe hijira lọ bá lé ayé ẹ̀san hijira rẹ̀ yóò jẹ́ ti pé torí ilé ayé ló ṣe ṣe hijira ẹni tó ṣe ṣe hijira lọ bóbìnrin kan tó fẹ́fẹ́ ẹ̀san hijira rẹ̀ yóò já sí ẹni tó ṣe hijira lọ bá ìyàwó tó fẹ́fẹ́ alimami Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde olùmọ̀ńlá alimami Nawawi rahmatulahi alayhi wọ́n ní ẹnu àwọn mùsùlùmí kò lórí pé àyè tí àdéhìí yé eléyìí tó gbà nínú tá à ń pè lófin ṣẹ̀ríyà àyè ńlá gidigidi ni o àti pé àǹfààní ti ń bẹ nínú àdéhìí yìí ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ó tún wá jẹ́ àdéhìí kan tó fẹsẹ̀ rinlẹ̀ ṣinṣin tó gún régé torí ẹ̀ alimami nawawi ó ní ìtumọ̀ àdéhìí yìí ni pé anna al-a'mala tuhsabu biniyya pé gbogbo iṣẹ́ tá a bá ṣe láyé ìṣirò tí wọ́n ṣe fún ìṣirò tó ní í ṣe pẹ̀lú àníyàn tá a bá ní lórí iṣẹ́ náà ni wala tuhsabu idha kanat bila niyya àti pé àwọn iṣẹ́ tá a bá ṣe kò ní wá bẹ́ẹ̀ sí roko àṣẹ lópin ìgbà tó bá ti jẹ́ iṣẹ́ tá a ṣe láì láníyàn jẹ́ pé gbogbo iṣẹ́ tá a bá ṣe láì kò dàníyàn sí i kò ní wá bẹ́ẹ̀ sí rúpa àríṣe àṣedànù àṣegbára gbóná lásán ni. tábà wá wo àdìsí yìí arípa nàbì sallallahu alaihi wasallam fi hàn wá ń bẹ̀ wípé orí odó tí gbogbo àwọn ẹsẹ̀ tá à ń ṣe títí ń yí inú odó táwọn ẹsẹ̀ yìí ti ń yí òun náà nínú odó àníyàn tí àníyàn bá dáa tá a sì ṣiṣẹ́ wa tá a ṣe nítorí tọ́lọ́ọ̀ àṣẹ nítorí nǹkan míì ṣùgbọ́n àṣẹ nítorí pé a fẹ́ fi rójú ọlọ́run ni iṣẹ́ yẹn yọ jẹ́ nítọ́lọ́wọ́n bá tẹ́wọ́ gbà tó bá wá jẹ́ pé àṣìṣe wa yẹn nítorí tọ́lọ́run àníyàn wa lórí iṣẹ́ wọn eruku ti dà sí pàǹtí ti bá bí kọjá pé ń tá a fi sùn òun náà nípa afẹ́ fi gba dáadáa kan lọ́dọ̀ ọmọnìyàn téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn pàdánù ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nígbà tó ń bá ń sọ fọlọ́run pé sọ láti tí mo ṣe yìí o ìwọ àti lágbájá ẹjọ pin ìwọ Ọlọ́run tó bá sọ pé ìwọ Ọlọ́run sòyàmù Ramadan tí mo ṣe kọjá yìí ìwọ àti tàmẹdò ẹ̀yin ni mo jọ sí fún o ẹjọ pin kọdọgba ẹ má yẹn ara yín jẹ o a'udhu billahi minash shaitani rajim tí wọn mọ pọlọ wọn bá sọ nínú hadith al ìpè ana aghna ash-shuraka 'an mi rọrọ mọ rọrọ ju gbogbo ẹnikẹ́ni tẹ́ bá fi sorogún pẹ̀lú mi lọ nínú kémi pẹ̀lú rẹ̀ ọwọ́ àjọ jẹ́ni tí ń jọ́ ń pín kankan máwọ́ ọlọ́run ọba ní gbogbo ọ̀rọ̀ ọba tí ò bùkátà nǹkankan kò bùkátà ẹnìkan tí gbogbo nǹkan àti gbogbo èèyàn àti gbogbo ẹ̀dá tí wọ́n ń bùkátà rẹ̀ tẹ́lẹ̀ bá yé wa nínú àwọn àǹfààní eléyìí tá a rí mú nínú yìí wọn náà ní pé àníyàn tẹ rí o nínú gbogbo bá lópin ìgbà tó bá jẹ́ pàṣẹjù tún wọnú bá ń tí ń ṣe ń dà níyà yìí nítorí pé nígbà tí àṣejù àṣeréka àhọkángun tó bá ti wọ ọ̀nà abí tó ń gba àmàníyàwá eléyìí gangan fúnra ara rẹ̀ ó lè bẹ ẹ̀sìn jẹ́ mẹ́ni tí ń ṣẹ̀sìn lọ́wọ́ bí ẹni tó dúró pọ̀ ń fẹ́ ṣe sọ̀lẹ́ lọ́wọ́ á jẹ́ pé ó tó ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀ kò rí ṣe. ó sí ní gbìyànjú lórí ìyànjú láti mú allahu akbar ti bẹ̀rẹ̀ wa kò rí mú wa àwọn abilé rè pé kí ló dé o ti ń gbìyànjú yìí bọ́, o ti tó gbóògùn ó lóun ọ̀rá nìyẹn kójọ ni òun ọ̀rá nìyẹn mú mọ́lẹ̀ dípò pé wọn wá sí allahu akbar ti bẹ̀rẹ̀ bó wàhálà ṣèjú ṣe wọnú àníyàn tiẹ̀ tó fi jẹ́ pé mú dúró dípò nínú nǹkan tí ó tún jẹ́ àǹfààní tó yẹ ká mọ̀ lára àdéhìsí àti àwọn ẹ̀rí òun náà ni pé àníyàn yẹn inú ọkàn ló máa ń gbé o ẹ má bi ọ́ lere pé bo ni ilé àníyàn inú ọkàn òun náà ni ilé àníyàn àìwí àníyàn borí ahọ́n àì fi ẹnu sọ àníyàn wá jáde torí pé ìtumọ̀ àníyàn òun náà ni àdìsọ́kàn. So báwo la ṣe fẹ́ pa di nǹkan sọ́kàn tá a tún máa fẹnu wí jáde ó ti di nǹkan mìíràn torí ẹ ìwà tó ṣe ọ fẹ́ sàlùwàlá ń ṣe tù ó gbogbo èèyàn ń gbọ́ ọ̀dà níyàn ó ń ṣeré nì bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ ṣe sọ̀lá tó tẹ ọwọ́ rẹ̀ pẹ́rẹsẹ́ ń ṣe nàwáyé tù sọ̀lá tà kínní kan eléyìí àníyàn kọ́ torí ń a a tó bá wí àníyàn gborí ahọ́n rẹ̀ a sọ pé léyìí ó ti ṣe ń tọ́ta kò lànà nabi muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa eléyìí tá a mọ̀ sí àdádálẹ̀ bídàá bàdàdálẹ̀ ti ṣe ṣẹlẹ̀ nù ó lè má ẹ̀sìn ju ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán lọ ànábì yìí sẹ̀sìn ó ṣàlàyé rẹ̀ fún wa láṣẹ máa ṣe kò síbi tó ti sọ pé ká máa wí àníyàn sókè báwọn ìwọ́n wá ń wí àníyàn tiẹ̀ sókè òun wí gborí ahọ́n o tún tẹ́wọ́ rẹ pẹrẹsẹ bí ìgbà tó ń da nǹkan sọ́wọ́ kó tó di pọ̀ bẹ̀rẹ̀ Allahu Akbar nù sọ̀lẹ́ gbogbo eléyìí àdáda lẹ̀ ni. bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ká máa ṣàkíyèsí àwọn ìjọsìn tá à ń fọkàn ṣe nítorí pé ìjọsìn tá à ń fọkàn ṣe ara rẹ̀ làníyàn èèyàn gbọ́dọ̀ lámòójútó kó lákíyèsí fún un káníyàn ọmọ bá yòrò pòórá mọ́ lọ́wọ́ nítorí táníyàn bá yòrò tó bá pòórá mọ́ ọ lọ́wọ́ tó ò rí mú wá mọ́ nídìí ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn bá ti di tó gbòfò kúrò nínú àníyàn ẹ̀sìn yẹn ò ní jẹ́sìn lọ́dọ̀ Ọlọ́run kásì tún lọ mà nínú àǹfààní míì tí ń bẹ lára àdìsí yìí àtàwọn ẹ̀rí míì òun náà ní pé gbogbo sẹ́gẹ́gẹ́ bá a ti ṣe wí àlàáfíà rẹ̀ àtàìlálàáfíà rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àníyàn pípé rẹ̀ àti àdínkù àti àbùkù tó lè wọnú ẹ̀ òun náà ní í ṣe pẹ̀lú àníyàn jíjẹ́ tí iṣẹ́ máa jẹ́ iṣẹ́ tá a fi tẹ̀lé tọ́lọ̀ àti bí tí iṣẹ́ máa já sẹ́sẹ̀ ó tún ní í ṣe pẹ̀lú àníyàn torí náà ẹnikẹ́ni tó bá pàníyàn rẹ̀ lórí iṣẹ́ tó ṣe òun náà ní kárí mi onítọ̀hún sẹ́lọ̀ kò ní í gba ládàá nídìí ẹ̀sìn tó lòún ṣe amẹ́ni tó bá jẹ́ pé òun kópa nínú aljihad ìjagun sójú ọ̀nà ọlọ́run lápèjúwe àníyàn rẹ̀ lórí jihad tó ṣe yìí òun náà ní pé òun fẹ́ fi gbé gbólóhùn ọlọ́run ọba ga torí eléyìí ni lòun ṣe fẹ́ jagun yìí kìí ṣe torí kí wọ́n lè bá àmú ńlá kíkanjú kìí ṣe kí wọ́n lè bá àmọ́ ipò òun yìí sójó ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀san rẹ̀ ó pè lọ́dọ̀ ọlọ́ rẹ̀ ó pè lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n ní tó bá pàníyàn tiẹ̀ lórí ogun tó ń lọ jà ó ní pé ń fẹ́ kí gbogbo ayé ọgbà kan sì mú ńlá kíkanjú ó sì fẹ́ tara ogun yìí dẹni tó láǹfààní àti kéré ogun wá sílé ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kò lẹ́sàn kankan tí ó gbà lórí iṣẹ́ yìí mà nítorí pé ó ti ṣe nítorí tàwọn èèyàn ọ̀dọ̀ èèyàn ló yẹ kó máa rẹ̀ sí. Si ẹnikẹ́ni tó sì jẹ́ pé àfojúsùn rẹ̀ òun náà ni pé òun fẹ́ kéré ogun òun fẹ́ kẹ́rù òun fẹ́ kẹ́rù wálé látàrí ogun yìí ẹni tó bá jẹ́ pání àti òjò bá ń lọ onítàn àní pọ́sẹ́lọ̀ ṣùgbọ́n kò lẹ́sàn kan tí ó gbà lọ́dọ̀ lọ nítorí o ti rérè ogun àbó òrí wọlọ́mà tẹ́lẹ̀ ìfihàn wa pé gbogbo sẹ́ta bá fẹ́ ṣe tọ́já sí pé èèyàn ń tẹ̀lé tọ́lọ́ ni èèyàn fi ń ṣẹ̀sìn ni èèyàn sì ń fẹ́ kọjá ń tọ́lá làáfíà èèyàn sì fẹ́ gba ìsan tó pé lórí ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó so wípé àníyàn rẹ̀ lórí sẹ́yìn ó gbọ́dọ̀ jẹ́ torí ti Allah ó gbọ́dọ̀ jẹ́ torí ti Allah Ummul Mu'minin Aisha radiyallahu anha ó ní anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé. So يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم أنا بني أوام وقا وجا كعبة لقو ننو كجوسل نبين يأيي تبا وادي أي كتو تجوك برسي ننو لأ ọlọ́run ẹlẹ́dàá wa yóò wá mú kí ilé ó rí mẹ́ni àkọ́kọ́ àtẹnitọ́ káyìn nínú wa yóò rí mọ́ wọn lẹ́sẹ̀. Aisha wa ni qultu ya Rasulullah mo ní rẹ̀ anabi sallallahu alayhi wa sallam kayfa yukhsafu bi awwalihim wa akhirihim báwo ni ilé ó ti ṣe rí mẹ́ni àkọ́kọ́ àtẹnitọ́ káyìn nínú wa lẹ́sẹ̀ wa fihim aswaquhum nígbà táwọn èèyàn lásán lásán wà láàrin wa wa man laysa minhum àtẹnitọ́ yẹ pé kò bá wọn lánìyàn abú eléyìí tó gbé wọn wá báwọn fẹ́ ja kàábà lógun ilé ó sì wàá lọ gbogbo wọn mì qal anabi sallallahu alaihi wasallam dáhùn pé bẹ́ẹ̀ là á bí ni yukhsafu bi awwalihim wa akhirihim thumma yub'athuna ala niyyatihim ilé ó rí ma ẹni àkọ́kọ́ wọn àtẹni ìgbẹ̀yìn wọn lẹ́sẹ̀ẹ́. tọ́ba wa di lọ́jọ́ ọ̀gbẹ́ni alqiyama ọlọ́run gbé kálukú wọn dìde lórí àníyàn rẹ̀ ẹni tó bá pa níyàn tiẹ̀ náà ní kó ọjà kàábà lógun wọ́n gbé dìde lọ́jọ́ ọ̀gbẹ́ni alqiyama pé àwọn ẹni tó lọ ọjà kàábà lógun ni wọn sì san lẹ́sàn-án pọ́jà kàábà lógun yọ bọ̀ sínú yà ẹni tó sì pa níyàn rẹ̀ ni pé ọ̀gá ni á láwọn ni àsìlè kọ̀rọ̀ sí wọn lẹ́nu. àwọn ọmọ tí wọ́n ń lọ sí orí àníyàn bẹ́ẹ̀ lọ́lọ́run sì gbé wọn dìde. tọ ọlọ́run sì ṣèṣirò fún fúnikálukú lórí ntọ́jú àdìsọ́kàn rẹ̀. àdìsí fi hàn wá pé àdìsọ́kàn kálukú ni ó ṣàpèjúwe ibi tí kálukú ọ̀bára rẹ̀ báníyàn rẹ̀ bá da ọ̀bára rẹ̀ ń da báníyàn rẹ̀ bá sì burú ọ̀bára rẹ̀ ń lé aburú. aisha radiyallahu anha ó tún gba ìgbàwọ́ ọ̀rọ̀ wa ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam oní la hijrata ba'da al-fath walakin jihadun wa niyya wa idha istunfirtum fanfiru muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ni ìsìpò padà láti ìlú kèfèrí lọ sí ìlú islam kò sí máa o. kò sí má fún ẹ̀yin èèyàn tìgbà mi kéèyàn á sọ pé òun fẹ́ ṣe hijira máa bọ̀ wá sí Madina ìsìláàmù ti fẹ̀ ó ti gbòòrò báyìí lẹ́yìn ìgbà tí Mẹ́kà ti di ń tọ́bọ̀ sí wa lọ́wọ́ ẹni bá fẹ́ kó máa gbé Mẹ́kà ẹni bá sì fẹ́ kó máa gbé Madina ṣùgbọ́n tó ṣẹ́kù ní ìsinmi kájagun sójú ọ̀nà ọlọ́run ká sì láníyàn rè ìjagun sójú ọ̀nà ọlọ́run àtàníyàn ń lọ́sẹ̀kù fẹ̀yìí tó ń fẹ́rù tó ń fanfẹ́rù tábà tayín dìkan pé gbogbo yẹn jáde ẹ wá kópa nínú ogun sójú ọ̀nà ọlọ́run ẹ má ṣe gbẹ̀yìn jókòó rẹpẹ̀tì rìndínmálẹ̀ o ẹ̀yin náà jáde pẹ̀lú wọn ẹ túyáyá túyáyá kẹ́yìn náà lọ kópa nínú ogun eléyìí túmọ̀ sí pé la hijrata ba'dal fath ay la hijrata min Makkah ila بعد فتح مكة، ayé أتي سهيدراني hijira ni ò sí má láti mẹ́kà wá sí كفري، ṣùgbọ́n tẹ́yìn bá wà ń lo àwọn kèfèrí tí ò ti rọ́lọ̀ wọn bá sí ìbá jẹ́ lẹ́yìn ìgbà tánábì ti gba mẹ́kà tán tí ò rọ́lọ̀ wọn bá sí ayé àti ṣe hijira sì wà fún náà ó lè ṣe hijira wá sí madina ó sì lè ṣe hijira lọ sí mẹ́kà lẹ́yìn tí mẹ́kà náà ti dèlú mùsùlùmí eléyìí jẹ́ nǹkan tí àdéfì tọ́ka sí. torí ẹ̀ jihad tánàbí sallallahu alaihi wasallam àwọn asọkọ sẹ́kù òun náà ni jíjà àwọn ọ̀tá ọlọ́run àwọn ọ̀tá ẹ̀sìn Islam jíjà àwọn lógun àníyàn tánàbí tún lọ sẹ́kù pẹ̀lú jihad òun náà ni kásàfọ̀mọ́ ẹ̀sìn wa fún Allah òun náà la fi pè ní àníyàn rí àníyàn pé mò ń ṣe ẹ̀sìn yìí nítorí tí Allah nìkan ni. ǹṣẹ́ nítorí ẹlòmíì. Abu Hurayra radiyallahu anhu òun náà lánàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ nínú hadithi tí imaamu Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ pé inna Allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum. ẹ lọ́ọ́ mọ̀ dájú ọpọlọ wọn bẹ ẹlẹ́dàá wa kò ní í wu àwòrán yín kó fi dá yín lẹ́jọ́ ńjọ́ gbéǹde o kò sì ní wo àwọn dúkìá tẹ rí tùjọ láyé ń bí láti ṣe ìdájọ́ fún yín jọ gbèǹde ṣùgbọ́n nǹkan kan tọ́lọ́run ó wò náà ni àwọn kan yín àtàwọn asẹ́tẹ̀ gbélé ayé sí. bàbá tí ń mójútó àwòrán rẹ̀ tí ó lè má wẹ̀ ńjọ́ kan tó bá wẹ̀ tán lè ṣe wákàtí kan kó ń fi para ìwẹ̀ wákàtí méjì para wákàtí kan ọ̀para títí níbi àmójútó ara ó tún ń lo ìpara tí máa bóra ìwọ pínpín nítorí pé òun mójú tára rẹ ẹlòmíì ẹ̀wẹ̀ dúkìá ni dúkìá náà ni wọ́n máa sọ lọ́sàn òun náà ni wọ́n máa sọ lóru dúkìá òjò lè ronú lọ síbi tó dáa mọ́ owó mi owó mi owó mi kò báyẹn ṣe àfi lórí owó kò sì túká pẹ̀lú ẹnìkan lẹ́ni tó ṣe pé ìyàn lódì àfi nítorí owó. gbogbo nǹkan yìí kọ́ lọ́lọ́run ó wò tó bá di lọ́la àwọn kan yín lọ́lọ́run ó wò ṣé ọkàn yín da ọmọ àbọ̀kàn burúkú lẹ̀ ń kó ká ọkàn rádaràda ọkàn játijáti ọkàn tó kún fẹ́ bọ́ ọkàn tí èsì ti Allah àbí ọkàn yín maa eyi dalúrú papọ̀ bọ́lọ̀ wọn bá fẹ́ nìkan nínú ìjọsìn àwọn sẹ́yìn ọlọ́run ó wò ó ẹ rí i pé ọkàn wa àyíká kún ìdínà táwọn oníkárí mi ṣe pọ̀ àwọn aláṣẹ hàn àwọn alásọgbọ́ni gbọ́ni àwọn ẹni tó ṣe pé wọ́n ń wá káwọn èèyàn máa gbóṣù bàràbàǹdù fáwọn bàbá wọ sọ kárí mi ni tọ́ba wọ bàtà kárí mi ni yóò tún dé fìlà kárí mi yóò tún máa wọ mọ́tò ẹ̀yà wá wò tí wọ́n fi sọ pé hmm, àfiwọ́ náà gbogbo nǹkan tiẹ̀ kárí mi kárí mi kárí mi náà ni ọlọ́run ò wọ ọkàn rẹ̀ o lè parọ́ fáwọn èèyàn o kò ní a ọ̀ ń bẹ̀rù ọlọ́run torí tọ́ ọlọ́run ló ń ṣe é ṣe ọlọ́run sì mọ̀ ọlọ́run rínú rẹ ọlọ́run mà níyàn rẹ bẹ́ẹ̀ ni ọ́ mà níyàn ọ̀daràn mẹ́ta níyàn rẹ ọ̀dà tó ń parọ́ fáwọn èèyàn ṣèbá ò kúkú lè dénú gbáyà rẹ bá a sì dénú gbáyà rẹ kí n lámọ̀ tó wà mí. wallahu alimun bidhati sudur Allahu azza wa jal ńlọ́nímọ̀ nípa gbogbo tí ń bẹ gbáyà yóò wú ọkàn wa wa a'malikum àtàwọn sẹ́tẹ̀ẹ̀sẹ̀ ẹ̀rì pé kálukú ọ̀ka sẹ́kù àti gbóná ti ń pè ọ́ kò sí náà tí ì sí náà wọ́n ń fọ̀ ọ̀ ń jáwọ́ wọ́n ń pè ọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba òun pé sọ́lọ́ ń rán wọn sí ọ ni tí wọ́n ti jẹ́ wọ́n yàn wọ́n ti ọ ni àti pípapà gan tọrọ rẹ ọba já síyà tọ́lọ̀ wọn pè wọ́n sí ni kí ló kọ́ pẹ̀lú òun bó wọn bá sin náà òun ọba já síyà òun ló dájẹ́. ìṣẹ́ tá iná lọ́lọ́run ọbọ̀ wò ẹ tara àsánà kíyèsí ogun sọláàtì tọ́lọ̀ ní ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ sétí ẹ ọ̀tẹ̀tì àbí ọ̀tẹ̀tì balil insanu ala nafsihi basira ọlọ́run lọ́rọ̀ rí bẹ́ẹ̀ ẹnìkan ò sí tójú rẹ̀ fọ́ sínú ẹ̀ ojú ẹnìkan kan ò fọ́ sínú ẹ̀ ètò túmọ̀ sí pé òkùnkùn ní kùnkùn nínú ọmọ o lè máa parọ́ ṣùgbọ́n kan rẹ̀ ò ní parọ́ ebi wa mara rẹ̀ ẹlòmíì àṣùbà nìkan ní ẹlòmíì sì wà tó jẹ́ pé jùmọ̀ àní Juma jẹ́ ń di mùsùlùmí ni àwọn abọ́dúndé sọ̀láàtì pọ̀ bọ́dún bá dé nìkan lẹ́mọ̀ wọn mùsùlùmí sọ̀láàtì lásán nù kámẹ́tì sọ àìmọye nǹkan jantirẹrẹ tí ń bẹ lábẹ́ Islam eléyìí tọ́pọ̀lọpọ̀ tiẹ̀ mọ̀ nípa rẹ̀ à ń bọ̀sibọ́sí pé wọ́n mójútó àfi bí ìwà múnáfìkì àfi bí ìwà kásorun wájú papọ̀ mọ́tì pàkọ́ àfi kéèta àfi lára àfi tẹ̀m̀bẹ̀lẹ̀kún àfi dúkùú kọ́mọ da fọmọlá kejì àwọn àwa burúkú burúkú kábàá tọmọlá kejì jẹ́ káfẹnu sáta rẹ̀ káfẹnu warọ́ọ̀fù káfẹnu jágéètì náà ló kúnnú sẹ́ rẹ̀ àwọn sẹ́ lọ́lọ́wọ́ bó wò tó bá di lọ́la gbẹ́ndà kìyàmà torí ẹ̀ alimam muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde eléyìí túmọ̀ sí pé ọlọ́run ẹlẹ́dàá wa yóò san ẹrú lẹ́sàn-án ni tó bá di jọ́ gbẹ́ndà kìyàmà lórí àwọn sẹ́ eléyìí tó ṣe eléyìí tó ṣe pé ó láníyàn dáadáa lórí ẹ̀ pé torí tọ́lọ́run ló ń ṣe ṣe kìí ṣe nítorí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ eléyìí ó ń tọ́ka sí yẹ ká mójútó àtúnṣe ọkàn wa o ọkàn ló yẹ ká kọ́kọ́ kìí sara ẹ rí i pé oníkálukú ló ní oníkálukú tí wẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ ó tún máa ń báyìí lọ́ba ńlá mu bí mo bá tí má fi lè pààrọ̀ sẹ́wọ̀n mo lè máa dúdú họ́họ́họ́ dúdú mo ti ṣe wà lọ tí má fi lè pààrọ̀ sẹ́wọ̀n ẹ̀yin gún rí mi ẹ̀ káànú mi ara là ń mójútó sáàsì ní kẹ̀kẹ̀kan tá à ń lò fọ́kàn wa láti fọ àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú tó kúnná ọkàn wa àníyàn káníyàn tí ò jẹ́ àgbádùn àwọn àníyàn burúkú tí kóbá ni tí sọ ní dẹni ẹ̀tẹ́ níwájú ọba arínúróde tó bá di lọ́la àgbẹ̀ǹdà kìyàmà ẹ̀ẹ́dá kíyèsára. E, ẹ jẹ́ ká yí àwọn kan wa wò ká sì mójútó àwọn asẹ́tàǹsì ẹni bá fẹ́ ṣoríire ojú ọ̀nà ọ̀la àti ṣoríire ó hàn gbangba eléyìí tó ṣe pé àwọn ẹni tó ṣoríire àkọ́kọ́ náà ni wọ́n tọ̀ tí wọ́n fi ṣoríire ẹni tó bá sì jẹ́ pé nǹkan míì ló ń bá yàn láàyò ẹnu rẹ̀ náà lọ wà hùn ìgbéǹde àlùkìyàmà ni ó tú àṣírí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ṣàánú mi kó ṣàánú rẹ̀ kó jẹ́ kí àníyàn wa kó dáa kó bá wa tún àwọn kan wa sí kó jẹ́ kí àwọn ẹsẹ̀ wa kó sùn wa. naam jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá wa san àwọn olùmọ̀ wa ní ẹ̀san olóore ní ayé bí àti ní alqiyama tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wà yìí àwọn olùmọ̀ wa wọn tó bá gunlé afẹ́fẹ́ láti bá a tẹ̀síwájú lórí ètò adabu duniya wa deen asalaamualeykum wa rahmatulahi wa barakatu.